Ẹ káàbọ̀ sórí ètò wa Ọ̀rọ̀ Méjì Yorùbá ní ṣókí. Orúkọ mi ni Suad. Orúkọ tèmi dẹ̀ ni Ọlámídé. Ọdún lẹ́nu ọdún sàn, ó yà kẹ̀tẹ́ tí kẹ́pọ̀. Yorùbá ṣókí ṣókí lọ́sàn, ẹ̀wọ̀ ọ̀rẹ́ méjì méjì tó kàn. Ọlámídé báwo ni? Um, ọ̀sẹ̀ mi wà dáadáa, èmi náà dẹ̀ wà dáadáa. Ṣùgbọ́n nísìnyí ní orílẹ̀-èdè Nàìjíríà, um, àti rí mi ò mọ bá ṣe ń sọ cash ní èdè Yorùbá ṣùgbọ́n ọ̀rọ̀ cash wàhálà ìkéde ni nítorí pé wọ́n change wọ́n change note wa ṣùgbọ́n àwọn banks wọn fún yàn ní cash so wàhálà gidi kí ló dé tí wọn mo ṣé wọn ní àwọn note tuntun yẹn mọ ni àbí kí ló ṣẹlẹ̀. ta ló tiẹ̀ mọ̀ fún wọn wọ́n ní pé wọn ò ní ṣùgbọ́n èmi ò tẹ̀ wá mọ̀ tó bá jẹ́ pé wọn kàn ní ní ohun àbí wọn kàn fẹ́ tó fi máa change note tí wọn bá ní ní note tó tó kí èèyàn lè lọ. ṣé mi ni ṣé mi ni àwọn. <laughs> ó yà mí lẹ́nu díẹ̀ ni. <laughs> ṣé mo dá wàhálà yìí kalẹ̀ nǹkan mi mo dá kalẹ̀ sí omi ọ̀dà torí kò yé mi èèyàn sọ fún mi pé èèyàn sọ fún mi pé ó lọ gbowó ń bank kò sówó ń bank so wọ́n dà lọ sáwọn ẹ̀mọ̀ pé àwọn máa ń gba cash àwọn tó máa ń ṣe pos wọ́n dẹ̀ sọ fún mi pé fún gbogbo mi mo bọ́ ṣe máa sọ five thousand ẹgbẹ̀rún mẹ́wàá tó bá ẹgbẹ̀rún márùn-ún tó bá gbà wọ́n máa san ẹgbẹ̀rún kan sórí ẹ̀ kò lè yé mi. àwọn kan gan ó lè jẹ bóyá ẹgbẹ̀rún kan àtààbọ̀ ṣé one five so wọ́n lè fẹ́ withdraw five thousand kọ́ fún wọn ní three five padà ṣé yẹn make sense. <laughs> oh um, my goodness báwo ló ṣe máa ń kó gbogbo ṣe máa ń lo cash púpọ̀. Um, èmi mo máa ń àwọn ibi tí mo máa ń lọ mo máa ń sábà lo káàdì mi so ah. kò tí ì kọ fún mi ní wàhálà jù ṣùgbọ́n téèyàn bá lọ síbi supermarket gan-an àbí nǹkan eh, àwọn queue yẹn máa ń pọ̀ nítorí pé signal card machine gan ọ̀dà ní nàìjíríà. oh my god so oh, <laughs> eh. so signal card machine gan ọ̀dà ní nàìjíríà so ó lè take like i don't know a long time kí kó tó kéèyàn tó lè rí ah, wàhálà yẹn kàn ṣá ó ṣá pọ̀ wọ́n dẹ̀ lè rí pé kéèyàn ṣe transfer wàá ṣe transfer bóyá twenty minutes wàá ṣì máa dúró transfer yẹn kò tí ì níyàn ní ọ̀dọ̀ ẹni ah, wàhálà yẹn pọ̀ adúpẹ́ lọ́wọ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìwọ ń kọ́ báwo lọ sẹ́ àti báwo ni ẹ báwo dẹ̀ lọ sẹ́. Ah, mo wà dáadáa mo wà dáadáa iṣẹ́ pọ̀ jaburata ọ̀sẹ̀ mi. iṣẹ́ òbí yẹn pọ̀ jaburata fún ẹ. báyìí mi ṣe rí nìyẹn iṣẹ́ iṣẹ́ mo ń ronú ẹ̀ lánàá mo ní kí ló dé sùá iṣẹ́ nìkan ló ń ṣe ló ń ṣe ló ń ṣe. Hmm. tí n bá ti ní deadline bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn àmọ́ tí deadline mi bá ti kọjá ní oṣù tó ń bọ̀ lágbára Ọlọ́run mo máa hmm. ní ìsinmi díẹ̀ kí Ramadan tó bẹ̀rẹ̀ um, àbí o ìyẹn dá ọ̀sẹ̀ mi dá um, kí ni kí ló ṣẹlẹ̀ lọ́s- lọ́sẹ̀ yìí o um, ah mo fẹ́ ṣe edit fiction editing ní òd- ah, kí ni nísìnyí iṣẹ́ mi mi kì í ṣe fiction editing non-fiction mo máa ń edit níbi okay iṣẹ́ hmm. personally fún like writing career mi mo fẹ́ ṣe um, fiction editing so mo kọ hmm. email sí àwọn magazine kan pé ṣé mo lè wá ṣe uh, internship pẹ̀lú wọn fún fiction editing wọ́n dẹ̀ gbà hmm. so ní ọ̀sẹ̀ yìí mo máa bẹ̀rẹ̀ àwọn um, editing fún issue tọ́ni tó ń bọ̀ ní ọ̀sẹ̀ ní oṣù tó ń bọ̀ ní agbára náà inú mi dùn gan-an. ọ̀rẹ́ mi celebrity àjọkí ni celebrity náà nílé yorùbá I don't know, but I find it. Film <laughs> <laughs> I don't know. Celebrity, i find celebrity. I need that. I need that. I'm making fun. Okay, ṣé ká lọ sí àkọlé wa fún ọ̀sẹ̀ tòní. Hmm, um, kí a colleague mhm. wa a máa I'm okay. Okay, okay, that's fact. <laughs> <laughs> in this context, games. Mm-hmm. okay, so. Uh, uh-huh. <laughs> okay, so ní gbogbo ọ̀sẹ̀ tá ti gbogbo eh, àwọn ètò tá ti fún yín láti àwọn ọjọ́ yìí a ti sọ fún yín ní àwọn òwe kankan rárá àbí àwọn ìsọ̀rọ̀ ìsọ ọ̀rọ̀ túmọ̀ sí idiom ní èdè gẹ̀ẹ́sì òwe dẹ̀ túmọ̀ sí um, proverbs àti ìsọfún ní kankan so àwọn méjèèjì a fẹ́ ṣe eré díẹ̀ láàrin àwọn um, èmi tí mo ti mú <laughs> mo ti mú àwọn ìsọ ọ̀rọ̀ àti òwe mẹ́ta tí màá bi sùwádìí kí ni ìtumọ̀ wọn àmàlẹ́ tó bá máa gbà bí kò ní gbà á um, òun mm. náà bẹ́ẹ̀ máa bí mi ní <laughs> àwọn òwe àti àwọn ìsọ kan tábàdẹ̀ ṣe yẹn tán a máa lọ sí àkọọ́lẹ̀ wa fún tòní. a máa ṣe kí ni one after the other máa bí ẹnì kan ó lè bẹ̀rẹ̀ ó lè bẹ̀rẹ̀ torí mo ní láti get ǹjẹ́. <laughs> ok màá bẹ̀rẹ̀ pẹ̀lú ètò tí ò tí ò le jù ah, ìkíní ni <laughs> mo rẹ́ òwe lélẹ̀. lálá tó ròkè ilẹ̀ ló ń bọ̀ kí nìyẹn túmọ̀ sí. kí ni lálá what. lálá tó ròkè ilẹ̀ ló ń bọ̀. lálá tó ròkè kí ni lálá. <laughs> jọba obìnrin ní ìbéèrè ọ̀pọ̀ dáhùn. the matter that goes up is going to come down. So, mm, Elatoroke lẹ ló ń bọ̀. So báwo ṣe máa túmọ̀ ẹ̀ ní? Ó ti gbà ó ti gbà ó ní láti túmọ̀ ẹ̀ word for word. Yeah, ó ti lédè Gẹ̀ẹ́sì ó túmọ̀ sí whatever goes up must come down. That's it. Ó gbà. Oh, mi tẹ <laughs> mi tẹ ọdún dé bẹ́ẹ̀. Nǹkan tó sọ it's fine. <laughs> okay. Ooh, I have one for you. Eh, kí ni ìtumọ̀ adìẹ funfun kò mọ rẹ̀ lágbà? Báwo ni òṣèlú mọ̀ yẹn? Like no white adìẹ o. adìẹ bẹ́ẹ̀ kéèyàn ní like having self-respect for yourself ní ìtumọ̀ like that's the follow thing, Oh yeah. right? Like So the literal is kí White Fowl does not smoke. White old. does not himself here as, um, as an older person. Mm. But has to with self respect, Laura. Mm-hmm. So ìkejì tí mo ní fún ẹ eléyìí ìsọ ọ̀rọ̀ ni ìkejì tí mo ní fún ẹ ìsọ ọ̀rọ̀ ni ó fi ẹ̀yìn what? In your jẹ Gemini níṣu. She stabbed me in the back. Oh! <laughs> but Gemini shoe and your bed, she used the back of the knife to eat my yam. she did well. uh, your She cheated me. Uh, very similar. I wish I make the about Mm, was betrayed? They don't buy betray. Oh, okay, yeah. Um, and Kenny stabbed me, but she could betray. betray eh, náà rẹ̀ bí kéèyàn máa betray ṣá fi ẹ ó fi ẹ̀yìn ọ̀bẹ jẹ mí níṣu tó tó bá okay wọ́n kọ́. ilé ìtumọ̀ màbí ẹ ó easy kí ni ìtumọ̀ bá mi ná ọmọ mi kò dénú ọlọ́mọ. bá mi ná ọmọ mi kò dénú ọlọ́mọ um, like. literally means when someone tells you to beat their child. <laughs> like it's not from their heart. Um, I don't know. You know what, actually, ìgbà tí say mo máa ń ìtumọ̀ ẹ̀ kọ́ náà àwọn ni. ọmọ kékeré, Uh, òótọ́ ni, ìgbà tí mo máa ń kọ́ àwọn ọmọ kékeré tí mo máa sọ fún àwọn òbí wọn pé ha ah, wọ̀ kí n gbọ́ràn. Tó ni igba wọ́n, mo maa n ko omo nǹkan tó máa nǹkan máa wá nnkan maa wa mi ni bá mi nà ọmọ mi kò dénú ọlọ́mọ you so sad, fọwọ́ kọ́ wọn lọ́mọ to But actually, it somewhere now. Killing it like it does not like. It's just more like even the see even the parent wants you to reprimand their child it's not to the point mm. it's not with the extent with which they say it no mm. but hmm. sorry at the end of the day if you if you go overstep your boundaries in their own like mm. in their light i mean the way that they see it then oh my goodness, so think of compassion more into uh oh my no at the end of the day eh, my support. Okay, okay, okay. And the last one tí mo ní ni kòkòrò tí ń jẹ̀fọ́ inú ẹ̀fọ́ ló <laughs> Mo máa ń sọ ní Yorùbá fi ń pa di nǹkan tó ń ṣe ẹ́ di àwọn àwọn tó ń ṣe ẹ́. <laughs> Àwọn tó ń ṣe ẹ́ gidi. Ìdílé ẹ̀ lọ sí ń bọ̀. <laughs> Àwọn tó ń ṣe ẹ́. Ìsọmi ìdílé ìdájọ́ kò so kí ni kòkòrò tó ń jẹ̀fọ́ kòkòrò that is eating the ẹ̀fọ́. What's ẹ̀fọ́? Insect. The vegetable. that is in the vegetables. He said, so in the vegetable. <laughs> it's in the vegetable. mo pé tẹ bá ra ẹ̀fọ́ ẹ lè rí i pé àwọn nǹkan ti máa wà lára ẹ̀ so àwọn kòkò tó ń jẹ yẹn mm. ah, ó wà very interesting wọ́n máa ń lo wọ́n máa ń lo owó yẹn ní Yorùbá fi nǹkan. Uh, ó túmọ̀ like um, English proverb like um, your enemies are probably I don't know something like your uh, no oh, yeah, your, your friends are like the ones likely to. I don't know, betray you or like to do something. Yeah, yeah. The yeah. ones you know is the devil you know is actually no, that's not it. Conshon. No, it's not the devil you know is better than angel, but Conshon, Conshon. ó ṣàtìmọ́ ṣá àwọn ọ̀rẹ́ èèyàn àná àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ àbí ẹbí èèyàn ló máa ṣe èèyàn ọ̀yẹ́ ok tó fẹ́ ṣe. èyí tí mo fẹ́ bí ẹ̀mí tẹ̀ mo túmọ̀ ẹ̀ so money. ní láti sáré wá ìmí. <laughs> Eh. sọ bóyá mo lè wọ ìfẹ́ ah oyè bóyá ọlọ tí tó bá mọ máa bí ẹni mi ọ̀rẹ́ àìgbọ́fá là ń wòkè ifá kọ ó sì ní para àìgbọ́fá là ń wòkè ifá kọ ifá kọ ó sì ní para. mi ò mọ yẹn jọ fún mi níbi fún mi níbi fún mi níbi. ìmí tí mo máa fún ẹ ó easy afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ. afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ. Um, basically, the secret is out. The cat's out of the bag, or something like that, right? Like, oh yeah, the cat. Oh yeah, that's the perfect cat out The um, cat's out the bag. Oh. Literal translation: The ah. wind has blown at the three bomb bomb idea of the farm. The idea. Look at that. Okay. Um, wow. Wow, oh, I think we tried actually. Ah, no, I, I should. I do I should. I should. I do Mm, mi ò mọ̀ bóyá wọ́n ti gbọ́rí mi ò ṣọ́ọ̀ṣà but you know ó ìtumọ̀ ẹ̀ mo mo wọn understand ìtumọ̀ ìtumọ̀ ìgbọ́fà làwọn òkè ìgbà kan kò sí màá gbọ́ màá gbọ́ tábà àwọn ẹ̀ àwọn àti síbẹ̀ yeah so tẹ bá ti ń sọ̀rọ̀ ẹ lè máa lo àwọn òwe yìí nínú eh, ọ̀rọ̀ yìí ní déédéé àwọn èèyàn gan máa ń ní ah, ah, ìwọ rẹ̀ ìwọ <laughs> rẹ̀ ṣe fún wa lẹ́nu.

if I do, uh, um, she, she was very overwhelmed. Thank you, really. Bí a wow. Bí a ṣe pàdé. Ọdún wo la pàdé? Ọdún. Ọdún la Ah, we need láti ka numbers Me. No, ọdún no. ago. Ọdún mẹ́sàn-án ago. Wow, ọdún Yeah! December ọdún yẹn ló máa pẹ́. November, November November. November, oh yeah, November ni kìnìyẹn ni máa pẹ́ Oh, wow, ló máa pé ọdún mẹ́wàá. Damn! Time flies, àsìkò ń fò. Okay, so kí ló ti ṣẹlẹ̀? So bí a ṣe pàdé, so hmm, ni ọdún 2013, ẹ mọ̀ pé ìgbà tí a ń ṣe A-level wa ni, so ọdún ká tó lọ sí, ká tó máa apply fún ilé ẹ̀kọ́ gíga nìyẹn. So mm. ní mo ń gbé London, Lámìdé náà ń gbé London, àmọ́ àti ìmọ̀ra wa ń gbà yẹn ah ibi tá à ń gbé gan kò jìnnà síra. as in how many minutes We have been fifteen minutes maximum. tó tó fifteen We eh, have fifteen minutes ṣá pátápátá. tó fifteen but ah, but then all ò tí ní pé a máa pàdé ńgbà yẹn so mo lọ sí hmm. Birmingham fún interview mi Birmingham mo ti lọ sí uni so mo lọ fún interview tó ń pè mí sí ọlámìdé dẹ̀ náà ọlámìdé náà dẹ̀ wá fún interview náà so bí wọ́n mm. ṣe ń fún wa ní kí ni wọ́n ń fún wa ní tọ́ ní yunifásitì yẹn ni mo kàn bọ́ ọlámìdé sọ̀rọ̀ ṣá mo béèrè pé school. ta ló ta ló lọ bá ta ni nítorí pé bẹ́ẹ̀ mi ṣe rántí o you know wá bá mi ah, ni mo lè ní bí àtàní girl yìí tó fẹ́ bá mi sìn. of course mo wá bá ẹ torí sẹ́yìn Barcelona ò kiri ní anywhere tí bá lọ mo wá lọ so mo dẹ èmi mo wá bá ẹ Ọjọ́lámídé oh, look ó look nice ó look quiet mo ní àwọn dáadáa lélẹ́yọ̀ jẹ́ lọ bá sọ̀rọ̀ <laughs> hmm. mo fi èdè wà ń bẹ̀ ǹjọ́ you know. so ẹni tí ìyá ẹ̀ bá tẹ̀lé mo pé mo dáadáa lẹ́ni náà hmm. so ẹ hmm. jẹ́ kí n lọ bá sọ̀rọ̀ so bí a ṣe ń sọ̀rọ̀ lọ ó kàn a rí pé ọ̀rọ̀ wa ń flow ó ń flow ó ń flow ìgbà tó wá sọ fún mi pé school báyìí ló lọ ní nàìjíríà wọ́n ní ah mo mọ ẹni ní school tí mo ń lọ tó lọ sí mm. school náà wọ́n ní ilé ayé mà kéré o. yes actually that's true shout out to Ayomide you know yourself <laughs> oh yeah shout out to um. Ayomide wọ́n ní ah, ilé ayé mà kéré gan-an so bí a ṣe ń mm. sọ̀rọ̀ lọ mọ́mì ọlámídé wá bèrè lọ́wọ́ mi pé ah, sọ fún mi ní báwo ló ṣe. ó dàbẹ̀ ni pé mo bí ẹ pé ṣo school wo ló lọ ní eh, school wo lọ ní nàìjíríà kó tó wá sí ìlú òyìnbó ó wá sọ fún mi pé ah eh, ṣé ìlú àkúrẹ́ àbí ẹnà eh, àkúrẹ́ pé àkúrẹ́ ni. fẹjikola ayin fẹjikola girls tẹ bá rí wa No, mi claim pẹ̀díkúlà ṣá but kind of Or pẹ̀díkúlà fún ọdún àkọ́kọ́ mẹ́ta kíni kíni ọdún àkọ́kọ́ mẹ́ta js one to js three ṣá so mọ́mí ọlámìdé wà ní pé ah, tó bá jẹ́ pé àkúrẹ́ ló gbé o and no, lè sọ fún wọn pé dáàdì mi náà wà ní àkúrẹ́ tó yẹ láṣẹ lọ sí school yẹn wọ́n ní ọkọ̀ tó gbọ́dọ̀ mọ́ ìlú kwara. Mm-hmm. Mm-hmm. Mhm. Wọ́n ní ọkọ mi gbọ́dọ̀ mọ daddy ẹ̀, mo ní serious. But then torí pé daddy mi ti mọ èèyàn tó pọ̀ jù, mo mọ̀ pé possibility ẹ̀ máa wà ń bẹ̀. Àwọn wọ́n dẹ̀ máa ń kí ni keep wọ́n máa ń keep friendship wọn. Like wọ́n ti àwọn èèyàn tí that mi mm. mọ̀ láti bíi nineteen eighty kìíní kan, nineteen kìíní kan, nineteen kìíní kan, wọ́n máa ń mm. nurture friendship wọn gan. So mo mọ̀ pé unlikely ah, mm. ó likely pé wọ́n máa mọra wọn. Ọlámi ṣe fẹ́ ṣe fẹ́ add sí kí n tó. Ah, ibi tẹ ibi tá ẹ náà ni nígbà tá a parí interview dé yẹn a lọ sí train station láti padà ẹ eh, exchange number wa a lọ sí train station láti padà sí London ṣùgbọ́n train tiwa ó kọ́kọ́ lọ kí train tiẹ̀ tó lọ nítorí pé o hmm. book eh, train tó pẹ́ díẹ̀ hmm. eh, tẹ nígbà tá a dé padà sí London mi ò mọ̀ bóyá ọ̀sẹ̀ kan hmm, ọ̀sẹ̀ kan. mi ní sọ̀rọ̀ ṣe àtẹ. ọ̀sẹ̀ tẹ̀lé àti lẹ́n ẹsẹ̀ rí pé àti àti kọ́ bó ṣe ń sọ. àti kọ́ àtọ́ ọ̀sẹ̀ tó tẹ̀lé mo wá Oh, ẹ nílé àbí. Mm-hmm. ó dàbẹ̀ ẹ̀ ẹ̀ wá kí ẹ nílé. Ah, ṣùgbọ́n mọ́mí ẹ̀ nìkan ni mo bá lọ́jọ́ yẹn. mo tó dẹ̀ hmm. ni o torí èmi àti mọ́mí làwọn iléeṣẹ́ àwọn àbúrò mi wà níṣẹ́ ó dàbẹ̀ ni pé àbúrò ẹ̀ kékeré tó kéré jù wà nílé yes actually ó dàbẹ̀ ni pé tó kéré jù wà nílé yes. mo pé inú mi máa ń dùn gan tí àwọn ọ̀rẹ́ mi bá bá bá àwọn tó bá meet àwọn òbí mi àti àwọn àbúrò mi àti mm-hmm. ẹ̀gbọ́n mi so ah, inú mi dùn nígbà tí Ọlámídé wá sílé mi ṣé mọ́mí ẹ̀kọ́ ló wá drop ẹ̀ ni eh, eh, wọ́n já mi lẹ̀ sí wọ́n já mi lẹ̀ sí eh, around there, mo wá ń rìn dé ilé ẹ. láti station mm. oh inú mi dùn gan-an láti gbà yẹn láti mm. wá di ọ̀rẹ́ kí ni ọ̀rẹ́ tímọ́tímọ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ but yeah to be fair ẹjọ́ ṣì pọ̀ nípa ọ̀rẹ́ tímọ́tímọ́ ayé nítorí pé o ah, ti wọn o sọ bí àwọn ọmọ wa ṣe okay, that's that's <laughs> Oh, that's other half nígbà tí Ọlámídé wá so ní kíni was December ni so ìgbà tí December Ọlámídé lọ sí Nàìjíríà lọ sílé mm-hmm. ọ̀rọ̀ tí mọ́mí Lámídé sọ wà lórí mi wá lọ bá dáàdì mi pé ṣé ẹmẹ́ni tó ń jẹ́ orúkọ yìí òun ní wọ́n ah, máa sound familiar mọ́ mi mọ́ èmi àti Lámídé àdé ń chat lórí iMessage mm. ẹ̀ mo wá béèrè lọ́wọ́ ẹ̀ pé so dáàdì mi wá fún mi ní nickname kan ó ní tó bá jẹ́ pé ẹni tó ń jẹ́ nickname yìí ni o. mathematics. <laughs> Oh, wait. Oh, yeah. oh, oh, oh. my dad oh, no accuracy there we go so mo wá béèrè lọ́wọ́ Lámídé pé ṣé dáàdi ẹ̀ ló ń pè ní ló ń pè ní Gbéntàn said eh so ó wá béèrè lọ́wọ́ dáàdi ẹ̀ dáàdi ẹ̀ wá padà wá ó ní kí Lámídé béèrè accuracy ni so fún context accuracy ni kí ni ni nickname dáàdi mi torí i guess wọ́n máa ṣe maps maps yẹn wọ́n wọ́n correct. Mm. accuracy. <laughs> so dadi mi wọ́n ní ah, àwọn ní àwọn ní àwọn ní accuracy o so mo wá pè ṣé mo pè é ní abẹ́ like that's yeah ọjọ́ yẹn that same ọjọ́ yẹn náà ni ló pe actually kí n tó tiẹ̀ fi dáàdì mi tán ló ti ń pè mí pé ah dáàdì ẹ fẹ́ bá dáàdì mi sọ̀rọ̀ mo wá mm-hmm. gbé fóònù mm-hmm. fún wọn bó ṣe gba fóònù báyìí accuracy. <laughs> I know wá lórí inú wa inú mi dùn gan mm. oh, ó dùn gan torí mo láì tí àwọn òbí mi bá ti like bá ti mọ àwọn òbí ọ̀rẹ́ mm. mi and ó oh, nǹkan tó máa ń mú mi dùn jù ni pé àwa la reconnect àwọn bàbá wa torí wọ́n ti mọra láti nineteen eighty kìíní kan ní dáàdi in sọ fún mi pé polytechnic. wọ́n jọ lọ sí wọ́n jọ lọ ilé ìwé wọ́n jọ lọ sí ilé ìwé wọ́n dẹ̀ ti ah so inú mi dùn gan pé àwa la reconnect and láti gbà yẹn o hmm. wọ́n sì wà báyìí ó dẹ̀ mú mi dùn gan. Hmm. Actually, yes. Ọ̀rẹ́ wa ti kọ́ mi lọ́ngọ̀. And almost it has come ó ti ó ti yà ó ti. Ó ti rìn jìnnà. Original. ti rìn jìnnà. Ó ti rìn jìnnà. Adẹ̀ṣùwà báyìí. Alhamdulilayi. Hmm. Ọlọ́run á preserve. Kí ni preserve? Ọlọ́run á máa. preserve a máa gbé a máa gbé ọ̀rẹ́ wa ga ọ̀rẹ́ ọ̀rẹ́ mm-hmm, mm-hmm. something like that something like that For yeah. ẹ̀yin ẹ̀yin ẹ̀yin kí ni what's audience ẹ̀yin ẹni ètò àbí ẹ̀yin elétò àbí ẹ̀yin tẹ́ máa ń wò wá ṣá tẹ́ bá mọ hmm. bí Ọlámídé ṣe jẹ́ sí ni hmm. ẹnu mi ò lè sọ̀rọ̀ tán lẹ́nu ìgbà tí mo máa fún <laughs> ọ̀rọ̀ ẹ̀ correct báyìí. èlùbọ́ kí ni báwo ló ṣe i can't finish it actually i dey parí ọ̀rọ̀ lẹ́nu dẹ́nu. mi ò lè sọ tán mi ò lè sọ tán bó mm-hmm. dàbí bí mo ṣe sọ mi ò lè sọ tán. Mm-hmm. wọn náà ṣe jẹ sí mi ò lè sọ tán bó ṣe mọ oh, yà. a máa ṣe ká parí yẹn síbẹ̀ ká tó wá tún ṣe jẹ́ ká parí síbẹ̀ ká tó a fẹ́ ṣe eré ìwé. bọ̀ ká tó tó mi ṣáfẹ́ fi ọ̀rọ̀ kankan ọ̀rọ̀ tuntun kankan lẹ̀ fún ọ̀sẹ̀ yìí. ọ̀rẹ́ kí ni ọ̀rẹ́. ọ̀rẹ́ ok ọ̀rẹ́ túmọ̀ sí lédè friendship or friend. just means meeting actually kéèyàn so lè sọ it can also mean to meet like nínú sentence ọ̀sẹ̀ pé ah, mo pàdé I met my friend yesterday. Oh. ọ̀làbà olóméjèèjì ní <laughs> láti lọ yẹ so ẹ mo pàdé ọ̀rẹ́ mi lánàá and I met a friend uh, my friend yesterday so ìpàdé ó dẹ̀ bí a meeting or to meet ní ìpàdé okay jẹ́ ká ṣe last eré ta ní fún ètò tòní. sọ́dọ̀ wá táìmù ṣùgbọ́n wọ́n táìmù àjáde. Okay, màá mú táìmù àjáde máa wọ̀ ẹ́ mọ́. Ẹ́yìn àwọn kan ju fáìlì ó ti lọ wà ní láti lo táìmù àti ẹ̀. Eh, block timer oh google timer google timer. <gasps> google timer The timer. Ah, google google timer timer. I'm ready to win this one. Mo ti di. <laughs> Mo so that test that. Okay, eh, jẹ́ kí n fún wọn ní jẹ́ background so eré kejì tá a fẹ́ ṣe lẹ́yìn ni alphabet kò tẹ̀ kí ṣe mm, alphabet challenge but ẹni tó lè sọ gbogbo àwọn alphabet ní èdè gẹ̀ẹ́sì no ní èdè yorùbá fast jù kí ni fast jù ẹni tó lè sọ eh, ẹni tó lè sáré jù ẹni tó lè sáré tètè sọ ẹni tó lè tètè sọ mm, jù ẹni tó lè sọ gbogbo alphabet ní èdè yorùbá ní èdè yorùbá ní alphabet. Eh, márùnlélọ́gbọ̀n. Ah, No, no, no, no, no, no, no. Má, no. Ṣé kíni márùnlélọ́gbọ̀n? márùnlélọ́gbọ̀n Yeah, m- yeah, maybe bóyá márùndínlọ́gbọ̀n twenty-five than twenty-five. Eh, mm, márùndínlọ́gbọ̀n. Mm. Oh, yeah, I think it's márùndínlọ́gbọ̀n. Márùndínlọ́gbọ̀n, which is twenty-five. I need twenty-five alphabetically in Yorùbá. Um, yeah, I'm ready. <clears throat> so Ọlámídé mo máa tẹ start nísìn eh, three wàhálà. no kíni three ah ẹ̀ta Eji, Okan. RBDFEGBE, Jikili of Fury Station to win. Oh my god. Six seconds. Wahala. <laughs> okay, anyway, we have a <laughs> fast on your jaw. Am I hearing you? Okay. Uma Berry. Uh-huh. two, one. Wow, me fast. abedeleefijigbe iijikilimini e oopirisishitiuyi wow eight seconds ẹ máa mọ̀ pé yẹn slow ah you fast Màríà, ẹ̀yin ẹ̀yin ọ̀dọ́, ṣé o kàlẹ̀ pé wọ́n lọ́dọ̀ kí ni ìtumọ̀ ọ̀dọ́ mi ò mọ̀? ọ̀dọ́ young people. Ọ̀dọ́ oh okay ẹ̀yin tẹ́ ń gbọ́ ètò wa. ẹ̀yin youth youth. ẹ okay níbi ọ̀dà mi everybody is youth ẹ̀yin ọ̀dọ́ àti ẹ̀yin tẹ́ ń gbọ́ ètò wa ẹ̀yin náà ẹ ṣe challenge yìí ẹ jẹ́ ká mọ how long to take nínú comment section ẹ ṣe púpọ̀ tí ẹ gbọ́ wa lónìí ẹ má gbàgbọ́ láti sọ Yorùbá ní ṣókí ní gbogbo ìgbà. Mm-hmm, mm-hmm. ẹ má gbàgbọ́ láti like ẹ subscribe. Ah, má jẹ́ kán lọ náà ẹ má lọ rí láti like ẹ subscribe kẹ́ sọ fún as usual àwọn ará ẹbí ọ̀rẹ́ oníṣẹ́ àti ibiṣẹ́ àti client àti gbogbo àti gbogbo àti kí ni neighbor àti àwọn tó gbé lẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ yín àwọn tó gbé lẹ́yìn ìkùlé yín àwọn tó gbé níwájú yín àti bẹ́ẹ̀ ẹ sọ àrò ti tó ó ti tó. <laughs> kó ṣe ẹ̀yàn kó reach the world kó kárí gbogbo ayé. kó kárí eh, actually um, notification bell náà ẹ tẹ̀ nítorí pé ẹ máa á jẹ́ kẹ́ mọ̀ ti tún fi ètò míì sórí YouTube ok a máa parí mbẹ ìpàdé wa bí oyin o. ṣùgbọ́n pé guy lọ sọ sọ tẹ̀lé méjì méjì tán kọ́.